B Banks and the beat. T-I-P-S-Y. Yeba. Bado. I be you. I know it's all over. Come closer, eh? Kumalosa. Emi no need tipsy. Araga. Make her wait. I be king crossover. I know you feeling me no hangover. Touch your toes. I be don't know the do shakara. It's the main trend, so like the Yoruba. Like the one way I meet for Asaba. Loban from big big make over. I no slack. Eh, over size to me, sister. Why you from Malaysia? You know that my daddy not speaking. You know that my mommy not speaking. Oh, bro, oh, bro, Yoruba. You want to me more, more, Yabasira. Fine girl, oh, bro, Calabar, oh, bro, Ibu, oh, bro, outside. o láti gbọ́ Yorùbá o láti gbọ́ Yorùbá fine girl o gbọ́ Yorùbá gbọ́ Yorùbá gbọ́ Yorùbá fine girl o gbọ́ Yorùbá gbọ́ Yorùbá gbọ́ Yorùbá. ó fẹ́ fi mí dẹ́ngẹ̀ ó fẹ́ fi mí máa bó ó fẹ́ fi mí pa ṣáyó ó fẹ́ fi mí máa ṣó. àbí síkírẹ̀tù bélò ni màmá rẹ̀ àbí kọ́lá pọ̀ bélò ni bàbá rẹ̀. roll it down give me now. yé mojú sí mi náà. Àwọn girlfriends ṣe gbogbo wọn lọ kí mi náà. You heard I'm a bad boy but mi ò ṣe criminal. Mo ti hustle mo ti pa ó náà mo ti criminal. Versace Gucci and Prada we got them no need to bother. Firework kind of lover. Má gbé kọjá bọ́dà. Àǹtí Chinelo, yellow, yẹlo, aṣọ kílẹ̀ wò, bàtà kílẹ̀ lò. O ṣe pupa báyìí, Alabi yẹlo. I'm not asking for too much, mo up fẹ́ máa jí yẹlo. Me and Tipsy Araga, sorry we ain't paraga. But we ain't the same with these niggas, gbẹ́ni sọ̀rọ̀ paraga. Fine girl, cool girl. gbọ́ kàlàbà ó gbọ́ ibo ó gbọ́ ó láti gbọ́ yorùbá ó láti gbọ́ yorùbá fine girl ó gbọ́ yorùbá gbọ́ yorùbá gbọ́ yorùbá fine girl ó gbọ́ yorùbá gbọ́ yorùbá gbọ́ yorùbá. ó fẹ́ bí mi dẹ́ngẹ́ ó fẹ́ bí mi máa kó ó fẹ́ bí mi pa àṣàyò ó fẹ́ bí mi máa ṣó. àbí sídíràtù bélò ni màmá rẹ̀ àbí kọ́lápọ̀ bélò ni bàbá rẹ̀. Eh. All right. <laughs> T-I-P-S-Y. Tipsy Araga. <laughs> Bado.